kí ló ṣe ọ́. ẹ máa gbà mí torí ọlọ. ẹsẹ̀ kí ló ṣẹṣẹ sógun kẹ̀kẹ́ ni. Ah! Ah! orí àtẹsẹ̀ wo la fẹ́ gbá mú dókítà ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń tírì tí wọ́n o. ó ń dùn ẹ ẹ ẹ bí mo ṣe bá ti bẹ́ẹ̀ nílé ariwo ẹ ẹ ẹ ẹ máa bó ṣe ń dùn. èmi kọ́ ni mo ṣe fẹ́ bó mọ́ yé bá ní ẹsẹ̀. tìfẹ́ tìfẹ́ what's wrong with you. ẹsẹ̀ mi ah. kí ló ṣe lẹ́sẹ̀. okay you know what i no dey drive now okay jẹ́ ká gbé lọ sí hospital. ẹ ẹ má jà tí gbé ẹsẹ̀ ọ̀dà fún kẹ̀kẹ́ àwọn ará. no you can't kí ló ṣe náà. ẹ yà jágbe lọ sí mọ́tò jágbe lọ sí mọ́tò wọ́n ti bèrè ẹ̀fọn lòun sáà ń dọ̀jì pé. wọ́n sà ní tìmídà tìmídà wọ́n ní à ipe ẹ sáré jáde ni ẹ báwo wà ní ààrẹ oyún oṣù mélòó náà ló ní That's none of your business. Happiness. If I broke na my business. Bọ́lá kẹ́ ẹ̀yàn ọbẹ̀ ẹ̀sẹ̀ o. Àmàsáyọ̀ ìfìjọ ọbẹ̀ ẹ̀sẹ̀ o. Ẹ ẹ ẹ máa wò bọ́ sí yẹ̀yẹ́ mi. Tó bá sọ fún yẹn pé it's not your business. Gbígbà téèyàn yẹ̀yẹ́ yẹn ni. But àbòsí tó wà ń lẹ̀ yìí, ẹgbẹ́ àbòsí wa, èmi ló kàn.